saying is use your brain eh, torí pé wọ́n ti ṣá èdè tí wá sòótọ́ ọ̀rọ̀ fúnra rín eh, mẹ́wàá láká ti wá pòǹdà ó ti yí ọ̀rọ̀ tó ń sọ torí pé wọ́n ti release Ìgbòho sàn ti release Ìgbòho ni èyíkéyìí mi tara rin ni àwa mú àdókò lérí ṣé ò ti release Ìgbòho ìjà mo fẹ́ bèrè lọ́rin ṣé ò ti release Ìgbòho ni. ìdáhùn èyí tún mi tara rin imi gbé fake video imi gbé jáde mi tànra rín ṣebí on health issues ní àìkè wà níbi ohun tí a tọ́jú rẹ̀ èdè gbọ́dọ̀ kúrò ní premises ni ṣé kó bá wọ nàìjíríà lónìí ṣé òní gbè ní ṣé buhari ti tààgì as a terrorist ni ah, orí mi mò jẹ́ mi tanra mi o ẹni bá mọ̀ tanra rẹ̀ lòrìṣà òkè tán o ṣé o ti tààgì as terrorist èdè tún mi tanra rin ìmí fùlù ara rin ìmí sọ pé ojú máa tì ẹ́ yosúwájú àti èmi lórílẹ̀‐èdè ọlọ́ra ní nàìjíríà ìka ibi iṣẹ́ ìgbà ìwà ìgbò òdùn àlẹ́sàn rí yàn dìpọ́tì mi rèlè Haúsá ìgbà wọn bá ìfẹ́ dìbò yìí máa jẹ́ mi dìbò àbí ní jẹ́ kí ọmọ mi re sùkúrú mọ́ because ẹlòmíì ká kọ̀mẹ́ǹtì ìyàwó wípé ṣé ọpọlọ lẹni ìdẹ́ mi rò níbo mi sọ̀rọ̀ àbí àbótí àìkè tó sọ̀rọ̀ ìjẹ́ ká bára rẹ̀ aṣọ tọ̀rọ̀ Agitating is not the solution. The solution is what next are we going to do to make this country better? And before this country can be better, I need to change my mindset. You need to change your mindset. You need to be sincere. I need to be sincere. That is it. With little, can trust me. With little, kí n fi sínkì ẹ̀mí am I doing justice to it I have when people are watching even when no one is watching am I being uh, is my integrity still intact that is the question wọ́n ṣètò pé kí n gbé lẹsẹ yẹ ẹ̀gbẹ́ títì wípé yan kólẹkọdọ tí a máa kó nígbà ẹlòmínì bá débẹ̀ àpòkó mi gbèdọ̀ tí ń bọ̀ àwa ṣẹ̀ṣẹ̀ wàá mú ilẹ̀ ń á dà kúrò nínú àpò ń gbẹ̀lá á dà sílẹ̀ fún yan mọ̀mọ́ onímọ̀mọ́ àbí ti gbàgbé pé citizen bíi tia náà ni mi frustrate ìyẹn ìyá ìyá ọ̀nìkan ni omi gbálẹ̀ ẹ̀nì ni omi fi ọwọ́ kó ìgbẹ́ ẹlòmíì àjùgbẹ́ sínú rẹ̀ simple instruction ẹ waste paper waste nylon ẹ tó lẹ́nu ẹ gbé títì ṣe ni a dà síbẹ̀ òru ni a dà síbẹ̀ kójò mọ́ ti rọ̀ ní nàìjíríà ní gbogbo ìyẹn ní ní ṣọ́ọ̀bù síwájú ilé ìyẹn ni omi dà ìlú rú kó òjò mọ́ tìṣú ni ìyẹn ti mú dọ̀tí ìyẹn máa dà sínú gọ́tà nígbà ìdọ̀tí bá wà la kórajọ síbòmírìn kó blọọkì canal kó blọọkì kìíní kó mi yalé kó ba property jẹ ìyẹn kí n dà dọ̀tí sójú títí máa sọ wípé èyí ni mọ́ ni a máa ṣépè fún Tinubu ni a máa ṣépè fún ìjọba ni a máa ṣépè fún míìwá ìyín kí n da ìdọ̀tí síbẹ̀ ìyín lè pè wọ́n a máa jà. wọ́n gbé BRT fún yín kíyìn èèyàn máa lọ kan máa bọ̀ ọjọ́ kí n bínú lásán kí n wí mi fẹ́ òun wọn nǹkan náà sí ijó yèsí yèsí ṣe ọmú tẹ̀sí ọkọ wọlé ìrẹnu èsì ẹnu gidi fi pé ìyẹn ti fowó rin rà ṣówó tèmi ìyẹn owó rin ni ọ fi ra tẹ̀sí sẹ́kọ̀ọ́ ìjọ́ṣà owó tèmi owó tèmi ni ọba fi ra owó yèsí ọfẹ́ fi ra èso owó ìlú náà ọfẹ́ fi ra ìdámilóhùn torí pé ìṣàfẹ́ rí nǹkan kó dáa lórílẹ̀‐èdè mọ́ kí lomi ṣe ẹnu iṣẹ́ ọgbà ọ sì ní ipa wo lomi ṣe ìfidófàì náà kó jẹ́ pé gbogbo ọmọ step gbogbo step daughter ní gbogbo ní ti rèpù yan tán ìyẹn ọmọ ní lè sọ̀rọ̀ ìyẹn náà mi pariwo èèyàn kan mi bà ló jẹ́ àní àti tú ìlú ìṣe ó wà lọ́wọ́ èmi àti ìwọ ẹni mi pariwo Oòduà nation ìgbò orin kí mi pè ní mẹ́sáyà gbogbo ẹnu mi ló gbà ìyá náà fi a decide láti fi ojú fo mistake tiẹ̀ ni òun náà ti ṣe mistake rí òun náà ti gbé nígbà ìmọ̀ rí bó ṣe jẹ́ akọni tó bó ṣe jẹ́ ẹni kó gbóyà tó bó ṣe jẹ́ ẹni kó jẹ́ wípé òun wá ní mẹ̀sáyà bẹ́ẹ̀ òun ló fẹ́ gbé dépò ìlérí òun wá nìyàn bàbá akíntóye gbogbo ríyan bẹ́ẹ̀ kí ọmí tì kẹ́kẹ́ máa ṣe oòdùà nation míwá èsì ọmọ bàbá akíntóye kan nínú ìyẹn ni mi ṣe oòdùà nation ní ẹni mi pè ní mẹ́sáyà òun náà àmọ̀bẹ̀rẹ̀ rẹ̀ ṣé òun náà ní past ni òun náà jẹ ó mu ó kọ́lé ó ralẹ̀ lábẹ́ olóṣèlú yìí kì í ṣẹ̀ṣẹ̀ mi pariwo olú ọmọ MC olú ọmọ tọ́ọ̀gì APC ni ìgbà ayé èèyàn Ládọjà nílùú Ìbàdàn ní gbogbo rẹ̀ náà Ìgbòho náà tọ́ọ̀gì ni òun náà jẹ ó mu àsìkò gbẹ́ ní òun náà rírí ráyè kó mọ́tò wọlé kó ṣòwò kó dolóríire that is it ẹsẹ̀ ní ní past bó ń bá ṣíá kí a forgive rẹ̀ ká sọ wípé ìjẹ́ ká fojú fo past sí kí ló dé kó jẹ́ wípé ìyẹn wá sọ wípé olè nìyẹn kan olè ní Tinubu olè ní Ọ̀ṣínbàjò olè ní kìnìkan kìnìkan kọ́ lọ bẹ́ wọn lórí wọn ní right láti contest ìgbórin fúnra ẹ̀rín sọ wípé òun lọ bá Tinubu pé ó fún òní two million pé kò fi repo sí mọ́tò ní àsìkò kẹ́pọ̀ mọ̀ gan-an gbọ́dọ̀ fún èèyàn ní two million kéèyàn fi repo sí mọ́tò. so òun náà ti jẹ òun náà ti jẹ lábẹ́ olóṣèlú rí òun bá ṣe kí n wá ṣẹ̀ṣẹ̀ sọ di áńgẹ́lì kí n sọ di mẹ̀sáyà. then ẹsẹ̀ ni a lè ẹsẹ̀ ni anybody ẹsẹ̀ ni a lè dárí jìre ni àbí kó ì ti di mẹ̀sáyà kó di àròlé Awólọ́wọ̀ ṣé ṣé ṣe jàǹdùkú olóṣèlú ni àbí what change torí ó ti ń pariwo Oòduà nation ó ti ronú pìwàdà òun náà ṣe so many mistakes ṣebí ẹni mi pè ní olè kí mi pè pé omi kó tàtú kiri ṣebí òun lómi lọ káàkiri gbogbo ìlú omi lọ káàkiri gbogbo ìlú bẹ́ẹ̀ ó lọ mí kíyàn lọ́balọ́ba irí tọ́ọ̀gì lẹ́yìn rẹ̀ ìjọ ṣé irí kan tí ẹ gbé ìbọn tẹ̀lé irí yan tọ́gì irí yẹn mi yìnbọn sókè gbogbo bí iṣẹ́ mi da gbogbo rẹ̀ rú kí mi rọ́ọ̀lù kí n jẹ́ kí rọ́ọ̀nà lọ ṣèbí ọkàn mi fọwọ́ tì í ni pé kí n yà sẹ́yìn ṣé irí ọkàn gbé ìbò kí yan tọ́gì tẹ̀lé irí kan tó convoy ká yìnbọn sókè ìgbà yẹn mi ṣe rálì tí fẹ́ǹsì ni wọlé sí ààfin ọba àtọ́jọ Òṣogbo láìfù lé àmì wọ AK forty seven kì í gbé dání ṣé mi ṣe fẹ́ gbé Oòduà nation náà rè ni. Nobody is innocent. All I'm saying is I'm not condemning anybody. All I'm saying is power corrupt absolute power corrupt absolutely. ẹsẹ̀ ni a fún lọ́kọ́ kéde ìroko sábẹ́rẹ̀ nǹkan méjì ló máa ń mú ẹ̀dá ṣìṣe láyé owó agbára àti ipò ṣé o ti fi ipò kan dán owó rí kí wọ́n gan mọ̀ yóò ni fọ́ǹbù the Messiah is not a Messiah is not a saint àti gbọ́ àti gbọ́ ìyẹn ará Òṣogbo wípé ṣe náà la ṣèdúpẹ́ ní gbogbo ó kúrò ní Òṣogbo à ń ṣe náà la mi ṣèdúpẹ́ ní ṣọ́ọ̀ṣì wí ẹni mi terrorize nìyẹn ti lọ agbọ́bọ̀ náà ṣe gbalẹ̀ ní bọ́ọ̀ṣì Òṣogbo àti ní gbogbo ibi ìyẹn ìgangan ìyẹn Ọ̀yọ́ ni agbọ́bọ̀ ṣe jẹ́ wípé obìnrin olóbìnrin ni ọmí gbà so what change? We but nígbà kó náà dẹ̀ tún wá wo wípé ah, ìyá ètò ìyá ètò ó dàbẹ̀ ni wípé agbára mi yìí eh, ipò tọ́nà ọba tòmí sí i o ó tún yẹ kí n fi ran àwọn èèyàn mi lọ́wọ́ o káti ẹ̀ ní pé mo búlì wọn káti ẹ̀ ní wípé mo ṣe kinní kan àwọn fúlàní yìí kinní enough is enough let me rise up let me fight for my people. adé gẹ́gẹ́ bí ọ̀yìn ọmọ ẹni ìṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kan filẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíràn àìtẹni ni tẹni tàkísà ni tàìsàn inú gbogbo rí adẹ́ẹ̀dùn okay o oh, let's forget about his past let's forget the fact pé òun náà ṣe tọ́gì olóṣèlú rí let's forget wípé òun náà ti ṣe ìjọ̀ngbọ̀n rí òun náà ti dà á láàmú rí he is now ready to fight for us let's embrace him let's support him gbogbo rí adẹ́ẹ̀mí pariwo àmì pariwo Ìgbòho ṣá Ìgbòho ṣá we are supporting him àfi bírí bóyá torí pé ó dẹ̀ ti ṣe tọ́ọ̀gì olóṣèlú rí torí pé ó ti ṣe tọ́ọ̀gì lábẹ́ PDP eh, rí ìyẹn náà dẹ̀ wá wípé opportunity ìdẹ̀ tún pé ó yá máa pariwo Oòduà nation now ní Oòduà nation kí n ti kọ́kọ́ fẹ́ ṣe rálì rẹ̀ kí tó di wípé sàsì wáyé kí n bá rántí kó lọ nígbẹ̀ kí n sọ wípé sẹ́ni gbọ́dọ̀ jáde kó bẹ̀rẹ̀ sí ní ṣépè kó sọ wípé ọ̀dàlẹ̀ nìyẹn níwàá pàdé ń ìyá ìgbàgbé ọ̀rọ̀ Nàìjíríà sì kàn máa ń gbàgbé ni ìwárí avenue pé ok o dàbẹ́ nípa ti wọlé sáwọn pípò yìí lára ó yà tètè sọ wípé Oòduà national ìdè bẹ̀rẹ̀ ìfi mi dà lúrú ìdè bẹ̀rẹ̀ ìyìn náà ni wá mi ṣí á nígbẹ̀ ìyìn ni mi gbà á kan tó sọ̀rọ̀ kan àyàn fúlàní ti lọ ìgangan ti lọ pànìyàn à ń gbé yan tútù gbéyàn ní oríta àyàn tútù gbéyàn àtìgbọ́n ọmọ títì mọ́lé kí wọ́n ti bẹ̀rẹ̀ kí wọ́n ti declare ní wanted èèmọ̀ sún jọ bẹ́ẹ̀ mọ́ àti gbọ́n bẹ̀rẹ̀ sí mẹ́kì arrest kí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe kínní lámò ti rí wípé ìyẹn èèyàn ríà lómi disguise bí fúlàní àbí gbogbo èèyàn terrorist yan kidnapper kí wọ́n mú bẹ́ẹ̀ lórí títì gbogbo àríyọ̀ gbégbégbé kó gbé ìyá ìyàwó rẹ̀ ìlú mọ̀rọ̀ wọ̀ àìsírí ìtútó wípé èèyàn ọmọ yahoo gbogbo ní ẹnu ẹ̀mí ṣe kidnapping bẹ́ẹ̀ kí wọ́n mi ṣe rituals òótọ́ yé ni kí n bá hate mi lórí òótọ́ yé ni I'm, I'm, I will be so happy to be hate in hate mi don't love me but please listen to what I said kí wá jókòó kí n ṣa ọ̀rọ̀ mi wò ìṣàwò ìṣàwò yéé bá wúlò fún yín ìkódànù yóò bá wúlò fún yín ìyọ́ kí n jẹ́ kájọ jókòó lé lórí kájọ rò ọmọ Yorùbá ló tún mi bọ̀ ṣe àmì zone ẹ̀ ni àfẹnibà àparọ́ ṣe ni omizóònù rẹ̀ yorùbá haúsá àti ìgbò lọ́ndà yorùbá àríyàn ní ìṣe yorùbá kí wọ́n dẹ̀ jẹ́ ìgbò kí wọ́n dẹ̀ jẹ́ haúsá ní ọ̀dà ìgbò àríyàn ní ìṣe ìgbò kí wọ́n dẹ̀ jẹ́ ìgbò kí wọ́n dẹ̀ jẹ́ yorùbá kí wọ́n jẹ́ haúsá bẹ́ẹ̀ náà ló ṣe rí nílé haúsá but ọ̀ṣà àti categorize ẹ̀sọ́ ọ̀nà mẹ́ta péré ó ní bí ọ̀ṣẹ̀ mi rotate rẹ̀ ìyá ló kù bẹ́ẹ̀ ǹjẹ́ mi pé ń padà sí ìgbà ayé Abíọ́lá bí ìbò méjì rí election kó lè dàbí election Abiola election June twelve every àti gbé ẹlẹ́lómi ti wà discourage kí wọ́n ti dìbò mọ́ the most free and fair election Babangida jáde ń hàn náà election gbogbo rí a àmì sọ wípé òjòrò ni òjòrò ni yéé fi ajẹ́ kí bàbá ní sùúrù ké gba mandate rẹ̀ yé ibi ajé kí bàbá níṣù àbí kẹ gba máa kẹ kẹ gba kẹ kẹ lọ sí court kẹ lọ question yan tàbí kẹ ṣe kinní kan kinní kan ìdè níṣù ìdè tí tí ìmọ̀ ẹgbẹ́ yorùbá o òun la ṣe fi pariwo pé kí mọ̀ ti Sunday Adéyẹmọ pa ìsì bà nǹkan ìní rẹ̀ jẹ́ ìsì bà bísínẹsì rẹ̀ jẹ́ gbogbo nǹkan àmúṣagbára pátápátá gbogbo ń gbòòṣà fi mí jẹ oògùn ìsì bàjẹ́ mọ́ lára. Isi bàjẹ́ mọ́ lára àtúwá mi sọ fún yín pé kí n mọ̀ pa ìmí sọ fún wa wípé ìyá lọ̀tàrẹ́ ìmí pè mí lọ́mọ àlè igán lọ́mọ àlè sorry to say ìyín láláì lárò jinlẹ̀ nígbà ayé abiola. yíyan wọn fi káwọn bàbá dáhùn kí wọn fi sọ wípé ní sùúrù o ní sùúrù o kóòtù la máa lọ o ní sùúrù o ìdẹ̀ tí tí tí dísọ̀rì pa pé Abíọ́lá wà exposed he is well read he is oh he has travelled all over the anli ní àárín country kí Abíọ́lá kí ètì dérí still náà ṣe mọ public pressure òun ló lágbára jù òun ni mo ṣe máa ń sọ ẹni bá ti wà lórí ẹni bá fẹ́ wá sórí social media ẹni bá fẹ́ wá sí orí Facebook àbí ẹni cyberspace kí ẹ bá ti jẹ́ kí brain òun kẹ máa rúùlù òun ju bí ìyẹn èèyàn ṣe mi sọ fún òun wípé ráìdàn ráìdàn á sì ṣe bẹ́ẹ̀ jẹ́ kọ̀rọ̀ ní tì mí sì ṣe mo sì máa ń béèrè lọ́wọ́ ara mi am I still have I not lost my focus ṣé mo ṣì wà on the right path kí mo choose fúnra mi that is what i always ask myself be you anything kí o bá like mi lẹ́ni kí o bá tún like mi mọ́ lọ́la wàhálà tiẹ̀ ìdẹ̀ tí Abiola ike declare as the winner of the presidential election and he did which is a crime ọ̀dẹ̀ gbé ọ̀pọ̀lọpọ̀ ní ìmọ̀ tún ìmọ̀ ìdí kí n fi gbé Abiola dọ̀la that he declared himself the winner of presidential election of June twelve òun ni mo ṣe sá pé bàbá mi sọ wípé ìran ìjọba lọ́wọ́ kí ọba ran ìjọba lọ́wọ́ kí ọba yẹ o ran ìjọba lọ́wọ́ o lè ṣẹ̀wọ̀n lé lórí ọ̀dẹ̀ ẹ̀gbẹ́ ṣebí kí n tì nígbẹ̀ gbogbo ìyẹn àgbààgbà Yorùbá kí n mi pé apẹ̀rẹ̀ àárín láfẹ́ ni fẹ́re kí n tì nígbẹ̀ ṣebí náà ni Lami bá Babangida lẹ́yìn kí n Lami gbowó ṣebí ni Lami bá Babangida lẹ́yìn kí n Lami wápò ṣe bí ara àgbà yorùbá òun náà láti rí ẹni ó fi ṣe interim government kódẹ̀ títí tí kí n wá kó wá padà sọ́wọ́ àbùsàlámù ọ̀n sọ wípé bàbá ni bàbá àbùsàlámù ni àwọn owó kókó jẹ eight seventy kó jẹ nínú ìran gbogbo èèyàn president kò wá yorùbá rè ni o yorùbá rè ni ọ̀tẹ̀rẹ̀ nì ìyẹn àti ẹni ò tí ṣe ìyẹn àti ẹni ò dómi oko á sì ṣe ìyẹn náà ní tí wàá gbadà lẹ́gbẹ̀rún sọ pé fọ́nbù ẹ ti pọ̀ jù ta ló ránṣẹ́ òun gan ti lálejò jùjù ìyẹn ni dẹ̀mí tì í mú yín ṣeré ni alámi sọ fún yín pé ọtútù release ó ti kúrò ní prison yard o ó ti wà ní isolated place kí wọn ti yan fún ìtọ́jú rẹ o ǹjẹ́ enjoy fídíò ǹjẹ́ enjoy freedom rẹ̀ ìtútù bọ́ sórí space ọ̀pọ̀lọpọ̀ yẹn agitators ń kí n wà ní UK kí n wà ní eh, Europe ń eh, monetization orí social media ní ìmí gbà àgbèrè orí social media ní ìmí ṣe kí n bá ti dí làárọ̀ kí n gbé fóònù kí n arojọ́ ni eh, likes àti follow àti share ní fi mí gbowó ìmí jù kò síbẹ̀ ìwà látọ̀hún o ìdúró sọ̀hún èmi jùkọ̀ síbẹ̀ pé òun iṣẹ́ fábíọ́lá kí n dẹ̀ títí títí títí ọmọ pabíọ́lá gbé èmùsùn tẹ̀yìn rẹ̀ wá ìrántí nígbà Ìgbòho bẹ̀rẹ̀ wàhálà rẹ̀ kó wí ẹ Yorùbá National Yorùbá National ṣé ìrántí wí èmi gbowó warriors kí gbogbo agitators máa já mi kí mo bá parọ́ ìrántí pé èmi gbowó warriors kí mi wíyìn tí mi tún ènìyàn warriors kíyàn kan mi pera ni ní kinní kan àròlé Sunday Igboho igbákejì Sunday Igboho kí mi ṣòra rin ara rin nínú igbó kí mi wọ ẹ̀wù kí mi yan ìbọn ẹ̀tù kí mi yìn sókè kí mi sọ wípé tó má fi lè gbé olóyè Sunday Igboho ìlú máa tú kàríyàn warriors ni ìgbà lady k mi pariwo nínú ilé Sunday Igboho kó mi pariwo pé ẹ bá wa pa àwọn warriors warriors mélòó ló jáde lẹ́yìn ìgbọ̀n gbé Sunday Igboho warriors mélòó ló jáde ẹ̀yìn gbọ́n gbé Sunday Igbo ní gani kí lorúkọ máa yìí man ooo báwo mo ṣe gbàgbé orúkọ rẹ̀ bẹ́ẹ̀ this lawyer kómikọ́ máa jó lọ́mọ ń wẹ̀yìn rẹ fún Sunday Igbo ṣebí ó ti lọ́jọ́ APC bẹ́ẹ̀ àbẹ́ ti lọ́jọ́ APC ẹ́ ṣé ti lọ́jọ́ yẹn APC ìwátúmí sọ wípé kìíní àwọn ìṣe fábíọ́lá ìmọ̀ṣe fún Sunday Ìgbòho lẹ́yìn ìgbẹ́ kí wọ́n ṣe ìtẹ́rìmù kí wọ́n ṣe gbogbo rẹ̀ kí wọ́n kí wọ́n plan kù kí wọ́n site yan díyà up wọ́n ṣe gbogbo rẹ̀ Yorùbá náà ni ibẹ̀ ni wà ìyẹn Afẹ́nifẹ́re wà nígbẹ̀ nígbà site yan díyà up ìrìkídé díyà sọ̀rọ̀ mọ́dọ̀la Afẹ́nifẹ́re wà ń bẹ̀ ìyẹn Afẹ́nifẹ́re náà ni Ọbásanjọ́ tún wá padà dé lábẹ́ abẹ́ ffk fk ffk jàre ńṣe sakabula ó ti lọ join apc ó dẹ̀ wà lára yẹn níjókòó ti Sunday Igboho ẹ̀yìn ẹ̀ láwà kò sí nǹkan tó máa ṣe ẹ́ ó ti lọ join apc wọ́n ti sìn dómi okú àbí mo parọ́ bí n ṣe ti Abíọ́lá pa ìgbà kínní Fani Káyọ̀dé thank you my uh, brother yakuyo eh, Wasiu eh, eh, Adékúnlé ìgbà kí n ti ìgbò ìgbà kí n ti Abíọ́lá kó ṣẹ̀wọ̀n kó ṣe gbogbo rẹ̀ èbí ìgbàgbé rẹ̀ ṣẹ̀wọ̀n ni ìgbà Ọbásanjọ́ wá gbàpò tí ìbò ọmọ Yorùbá ìrà dìbò fún ṣé ìdìbò fún ni ìdìbò fún ìdìbò fún ìyẹn Haúsá ló ló fi wọlé ìdẹ̀ pariwo ìmí wí yorùbá ti wà nírúkọ ẹ̀yìn ṣé ìgan pọ́n yorùbá ìgbẹ́rin lé bóyá náà lòun náà ṣe bínú kí ṣe nǹkan kan fún a o bóyá náà ló ṣe bínú kí ìgbà àwọn yorùbá kankan sípò. ẹ ìdẹ̀ pera rin láfẹ́ ni ìmí pera rin ní àgbà yorùbá àárín àgbà ẹ̀ wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ àgbà tí ń wà lọ́jà gbogbo rí ọmọ tuntun ti gé tán ọmọ yorùbá kan kó tún jẹ́ pé ó tún ní gut kó ní gut kó wò wípé mo ti ṣiṣẹ́ sílẹ̀ kó ti make sure wípé òun ti discover now àfi kí a bá fẹ́ tanra rí a yàtọ̀ sí politics is no longer as usual tele tele bọ̀dá rẹ bá commissioner mo rántí ṣé àná ṣèwérí ni kí bọ̀dárẹ̀ àbí òǹkù rẹ̀ bá jẹ́ bloody commissioner tẹ́lẹ̀ gbogbo family rìn ti lówó gbogbo ìyẹn ni máa ń ṣe school runs nígbà kan ń ṣe àrísò ìyẹn girls kí wọn mi fẹ́ commissioner nígbà kan wà ní school they are big girls commissioner ara mọ́tò fún wa ṣe commissioner ṣe nomi lówó bí ẹlẹ́dàá now owó salary ni commissioner mi gbà ẹni bá kàn sí kọmíṣánná gan ó dàbí ẹni wípé level twelve officer gan bẹ́tà rẹ̀ sálárì ni ẹ̀mí ná sálárì ni ẹ̀mí ná àwọn rí pé politics is no longer as usual tẹ́lẹ̀tẹ́lẹ̀ oh, Tinubu fẹ́ gbàpò tí ìbò ìyẹn gbogbo orí akáàmì sọ̀rọ̀ kí àmì ṣe àǹtí lọ́ọ́ máa lọ́bì ẹ bá mi sọ fún bàbá èmi náà fẹ́ campaign o owó á ti máa flow irírú rẹ̀ ni ṣebí ìgbà ayé tí ìyín kì í ṣẹ̀ṣẹ̀ mi sọ̀rọ̀ Oòduà nation now ìyín PDP yìí ìmọ̀ bí n ṣe ń waste owó nígbẹ̀ ìmọ̀ bí n ṣe ń waste owó now ìtì èyí wa mi sọ wípé kéèyàn kan máa ṣe Oòduà nation Oòduà nation bí ẹni pòun náà ní past <coughs> excuse me tọ́pẹ́ water excuse me. pure water ni mẹ́rin mọ́. <clears throat> Thank you. Now, ìwà sọ wípé kí n máa pariwo Oòduà nation. Sorry about that ìtàlẹ́ lọ́rọ́ gu e ẹsẹ̀ ni ọlọ́run fẹ́mi mi lé lọ́ nínú rin <laughs> ìtọ́ ló lọ́rọ́ gu e ẹsẹ̀ ni ọbí da nínú rin ìmọ̀ àtàrà rin ìmọ̀ àtàrà rin ọlọ́run mọ̀ ni àlá ẹni bá ti ju ọlọ́run lọ ló lè sàsí mi ẹni bá ti ju ọlọ́run lọ ìmọ̀ flag program mi ẹni agbára ẹ bá ti tó ti ọlọ́run òun ló lè òun ló lè sàsí ìkúrò ní ìwọ ẹni bíi aspect yìí ní kéré mo gbé yín wò òun ni mo yẹ mo lẹ gbogbo orin pọ̀ nítòkàn níwájú ọlọ́run now ìwá ti Sunday Adéyẹmọ ń ti ṣíṣeré ni Kóìkì ó bọ́ sórí social media ó bẹ̀rẹ̀ sí ní gbowó warriors ìyẹn agitators UK náà ìbẹ̀rẹ̀ sí ní gbowó eh, eh, agitators eh, warriors ìmí gbowó ìmí cash out ìmí sọ wípé ti train èèyàn wọ́rí ọ̀sìn a fẹ́ ra kinní kan fún wọn a fẹ́ ṣe kinní kan fún wọn ìbẹ̀rẹ̀ sí ní fọ́ńbù tí wọ́n bá fi lè gbé eh, Sunday Adéyẹmọ tí wọ́n bá ti lè ṣe kinní kan kinní kan ṣé ẹ rántí wípé ọmọ ọlọ́mọ lédi kẹ́kọ̀ọ́ wà nílé eh, ìgbò lọ́jọ́ kíyàn DSS wá rèdì ibẹ̀ ṣé ẹ rántí wípé ọmí pariwo pé ẹ bá wa pa àwọn wọ́rí ọ̀sìn torí wípé Ìgbòho so much believe wípé lóòótọ́ lẹ ní warriors the people in the diaspora kí n gbowó lọ́wọ́ ni wọ́n they so much believe pé lóòótọ́ ni ní warriors ìgbàlejò kéye pé kó sọ pé bá wa pa àwọn warriors kan máa bà wọ́n ti kan máa bà wọ́n ti wá rèéjì wa sẹ́mi ìgbò pé pé pé kí n dáhùn sẹ́mi blood of Jesus ní lady kéye fi gbẹ̀yìn ọ̀rọ̀ bí ó dé òun ti wà lórí cyberspace ṣé ẹ rántí Jésù lóyè mi pé Jésù títí kan fi pa àdògán títí kí Sunday Adéyẹmọ kó fi gborí fẹ́ǹsì kó fi sá lọ títí ó fi gbé Lady K Ìbàdàn ni ó ti kúrò kí ó ti dé Àbújá èsì warriors kó la wele èèyàn DSS lọ́nà kí bá lè mọ̀ wípé ajá kí èlé yín lásán ni kí bá lè mọ̀ wípé ẹni bá ti support kí bá ti mi kọ́ máa jó lọ mo mi wẹ̀yìn rẹ̀ fún ìtì bá tiẹ̀ jẹ́ kó náà bá mi tẹ̀lé yín ṣebí yorùbá ni mí ṣebí yorùbá ni màá mọ̀ yín tì ní kí lè mọ̀ wípé gbogbo yín mi ṣe lórí social media gẹ́gẹ́ ọmọ ológo ọmọ ọlọ́nà yorùbá yorùbá nice kíní kan yèyé kan yèyé kíní kan kíní kan olè ní gbogbo rin ohun ajẹ òun ni mi wá ikàn mi sì yẹn èèyàn lọ́nà ìtumí rọ́ọ̀bù yẹn èèyàn from their láti gba hard hand money rin ìtumí gbà lọ́wọ́ rin ibẹ̀ èèmọ̀ ẹsẹ̀ bàálù èèmọ̀ ẹsẹ̀ aeroplane yẹn gbé láti Ìbàdàn ṣe ni ọwọ́ mọ́tò láti Ìbàdàn DSS kí wọ́n wọ́dé abuja. wọ́n tún mọ́tò rìn wọ́n bàjẹ́ lọ́nà èsì wọ́n rí ọ̀sẹ̀ ọ̀jáde kí wọ́n la kí kí gbòó kẹ́kọ̀ọ́ kọ̀máǹdì kéèkì mọ́tò ò ní gbiná ọgbẹ́ ìyàwó rẹ̀ ọgbẹ́ ọmọ rẹ̀ kí n wọ́rí ọ̀sì kíkan yìí lọ ṣe rescue mission ọ̀pàdò gan gbé o inú oyún ni ìyàwó rẹ̀ wà ìyàwó rẹ̀ á ti bímọ bẹ́ẹ̀ gbogbo agitation kí mi ṣe lórí social media ẹsẹ̀ ni arínúrin kó wí òun tiẹ̀ ṣe fundraising fún ìyàwó àdògán ọmọ ọlọ́mọ ìní tí ó pa ìní tí ó sì ṣe ó fò fẹ́ǹsì ọ̀kan lápá níbi ó sáde ó ságbà kòtónú ń ṣe passport fún ọmọ níbẹ̀ ọjọ́ méje ni ankọ́fù fi wà lọ́wọ́ rẹ̀ ìrì tú ìgbà ankọ́fù wà lọ́wọ́ rẹ̀ kí mi lè máa sọ bẹ́ẹ̀ atlas you people hà ni o bí n ṣe atlas tó ankọ́fù wà lọ́wọ́ rẹ̀ ìrì fún seven days àwọn omi sunkún bíi bébì ni mo kọ́wé ènìyàn ti kán ìrì tú wèrè kan tún bọ́ sórí social media ó tún bọ́ sórí cyberspace ó tún bẹ̀rẹ̀ ó ní ṣe ni Ìgbòho máa rá òun ló jẹun fi bàbá oníbàbá ni òun ló jẹun fi sínú ankọ̀fù lọ́jọ́ méje àwọn ikẹ̀ mọ́ bàá rá ọ̀n só ní chain ni ó ní ó lágbára débi pé kó rá ìgbọ́n ìbírí pé lè rá ni ó tó tú chain lọ́wọ́ ẹni ẹlẹ́ni ikàn fìyà jẹ́ atúláwíyàn yìí àìkín dákẹ́ yìí ti sì sì ṣe yìí ti lẹ́kún yìí ti ìyàwó rẹ̀ yìí ti kó wọn sí hílà yìí lo ó yá ìdákẹ́ owó Koiki ó ti mọ̀ ó ti mọ̀ wàhálà mi bọ̀ torí pé òun wà educated ó ti sá lọ àsìkò ni gan ni ṣẹ̀ṣẹ̀ lábẹ̀rẹ̀ ìtura yìí fẹ́ ṣe rálì ìyẹn ará èkó yìí kì í mọ̀ dẹ́kọ̀ ṣebí torí bẹ́ẹ̀ ni ṣe tàgé MC Olúọmọ àti tọ́ọ̀gì ibi òun ló yìí kì í mọ̀ dẹ́kọ̀ ẹ̀ṣẹ̀ MC Olúọmọ iṣẹ́ rẹ̀ ni láti jọ aláyé ti dáyé ni ọtí ń ní chairman gáràjì láti jọ aláyé ti dáyé ni chairman gáràjì ti wà lóṣòdì ni ó ti wà ní Lagos State in international so bí ọ̀rọ̀ national chairman bó ṣe wá di issue fún yín èyí èmi just because ìrí wípé supporter Tinubu ni ìgbógun tì í àyìn kan mọ́dé kó ìrìn ńlá ìyẹn àdékò èkó yín lọ omi ilé poró ná omi gbígbóná náà fi tú yín ká àti yan ìyẹn yèyé ọ̀sán kí wọn la rọpọtẹ́rù ọ̀pá méjì kí wọn pera yẹn yẹn ní ìkànnì ṣe yèyé ọ̀sán tíya yèyí ọ̀ṣun tí a ọlọ́mọ yọyọ abímọ yìí awọ ọmọ yìí agbọmọ làníyàn yèyí ọ̀ṣun tí a ara tẹ́rù ọ̀pá méjì sí nídìí níyàn yẹ onípàràgà omi gbóná ni fi lé wọn ìkan náà yóò yóò olúawo àbí bóyá òun kinní kan olórí àwọn awo kó ti sọ wípé oòdùà gbè wá ibi ìlà wà láàrin wọn náà wà kí dss bá kí wọn pàréèdì rẹ̀ òyìnbó lómi sọ ọ ní actually i was coming from a meeting ó yí ń padà yóò kàn dùn mí ọmọ ọlọ́mọ kó la wòran àmọ́ ẹni pa kí straight bullet ló bá o kí n ní dọ́gbọ́n pa ni o ìyá ọmọ nì n ti gbọmọ lọ́rẹ̀ èsùn ìrìṣ á gbọ́ pé ìwí ẹni ọmọ rẹ̀ kú nínú rálì kí n lọ ṣe lẹ́kọ̀ọ́ pé kí n tún rèézì fọ́ǹdì fún ìyẹn fọ́ǹdì kí èní mí nìní máa ń rèézì ẹ gbọ́ gọ́ọ̀mẹ̀ntì tún wálé fún wọ́n fún ní one million one million èpè ni míṣẹ́ lórí social media ìwé kere i se kọ̀ọ̀kan o ìwé kere kéré nítorí bẹ́ẹ̀ kí bínú kefe kún kí wíkan la kó fóbìnrin nì. òun ni mo ṣe máa ń sọ wípé ẹni bá ti mí ṣọ̀pọ̀tì kí ìbá ti tì dẹ̀wọ̀n ilé ìní padà lẹ́yìn rẹ̀ kí n bá dé tí tẹ̀wọ̀n tí títí títí kó bá tún tì mí tá à ń lò ìyẹn àti lọ àjùlé ọ̀run. èké ni ṣé ni awáwí tẹ̀lé mi ni awí eight mi kí mẹ́ni máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wí ọlọ́run ó ṣe o ìyẹn àti nípa àti ní ṣìṣe ọ̀fẹ́ràn mi example pọ̀ nílẹ̀ pẹ́pẹ́tẹ́ ṣé ìrántí bàbá ìjẹ̀ṣà ṣé ìrántí bàbá ìjẹ̀ṣà ọ̀rọ̀ kó yẹ kí n bá bàbá ìjẹ̀ṣà kí n bá yanjú nítùbínú bí ìgbógun tìyábọ̀ òjò ìmí fún Yọ̀mí Fábíyì ìwí kẹ máa nìṣó ìmí kan máa jó lọ máa jó justice bàbá ìfọwọ́ ìjàjà wọ́n sẹ̀tì ẹ̀ up ni wọ́n sẹ̀tì Yomi Fabiyi ti yọ ọwọ́ o ṣe ìrántí Yomi Fabiyi ti dọwọ́ ó ti kú bàbá Ìjẹ̀ṣà ó ti kú kú sí ọ̀rẹ́ òun ló èmi lọ kóòtù bẹ́ẹ̀ ìrà sọ̀rọ̀ nípa bàbá Ìjẹ̀ṣà mọ́ Ìyábọ̀ Òjó ti mí bá gbé sí ayé rẹ̀ lọ Ọlọ́run ti dá láre bàbá ìjẹ̀ṣà ọlọ́run á kó ẹyọ ló ìkù kí mi kọ sábẹ́ kọ́mẹ̀ntì rẹ̀ kí n báyìí la omi wo ṣó bàbá ìjẹ̀ṣà bẹ́ẹ̀ soft landing lómi wá soft landing wá òun ló èmi hype yan Tinubu lómi hype gbogbo yẹn nímọ̀ yẹn lè ṣeun náà lè ṣeun láàánú kan bóun dára ń ti yẹ kan bá kí n sì sọ fún Ìyábọ̀ nígbà Ìyábọ̀ Òjó kó mi gbara ọmọ ta kó mi sọ wípé bàbá ìjẹ̀ṣà jẹ̀bi àyìn kí n késo yẹ èlò ire èlò ìnílọ kí mi fẹ́ ra ilé Ìyábọ̀ Òjó